Yeah, good evening. Happy, sheltered, Good Friday and Easter. My name is Ademola of Gbadebo. We want to present to you today a Easter tradition in the Nigerian way. No shaving until we go back to church. Oh. And the song is Èmi pẹ̀lú wọn ni yóò I will be part of the people that will sing for joy on that day. Okay. Èmi pẹ̀lú wọn ni yóò kọ orin ayọ̀ lọ́jọ́ náà. Èmi pẹ̀lú wọn ni yóò kọ orin ayọ̀ lọ́jọ́ náà. Orin ayọ̀ síra padà orin ayọ̀ síra padà èmi pẹ̀lú wọn ni yóò kọ orin ayọ̀ lọ́jọ́ náà orin ayọ̀ síra padà orin ayọ̀ síra padà ayérayé èmi pẹ̀lú wọn ni yóò kọ orin ayọ̀ lọ́jọ́ náà ayérayé eternal life. èmi pẹ̀lú wọn ni yóò dé adé ògo lọ́jọ́ náà èmi pẹ̀lú wọn ni yóò dé adé ògo lọ́jọ́ náà adé ògo síra padà adé síra padà ayérayé èmi pẹ̀lú wọn ni yóò dé adé ogun lọ́jọ́ náà. Summary. I will be part of the people that will wear the crown of glory. I will be part of the people that will sing for joy on that day. On that day when the roll is called upon her. Thank you, Lord. Thank you, Jesus.